orúkọ mi ni olóyè Michael Ọládélé Ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà nílùú Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí mo ti máa ń sọ wípé ta bá ń bọ̀ wá sílùú Ògbómọ̀ṣọ́ tá a fẹ́ rí mi tá a bá ti dé àdúgbò tá à ń pè ní mọ̀sífà ẹjá sọ pé à ń lọ sílé abẹsẹ̀mọ́sífà tàbí à ń lọ ilé Ajífọwọ́bajé èyíkéyìí tá bá dákọ nínú méjèèjì pẹlú àṣẹ Èdùmàrè wọn ò mú wa dé wọn ò mú yín dé ọ̀dọ̀ mi gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo máa ń fi síta tí mo sì máa ń fẹ́ kí àwa èèyàn ká lọ gbìyànjú ẹ̀ nítorí pé Elédùmarè ló dá ewé àti egbò fún ìrànlọ́wọ́ wa ni fún ìwúlò wa ni fún ìgbésí ayé ìgbádùn wa ni bá a bá mọ̀ bó ṣe yẹ ká lò ó nítorí náà ẹ má jẹ́ ká dágunlá sí àwọn àǹfààní tí àwọn bàbá wa fi sílẹ̀ fún wa yìí ẹ jẹ́ ká lọ gbìyànjú àwọn iṣẹ́ tí mò ń fi síta ẹ o a rí wípé lóòtútọ́ àti lódodo gbogbo tó wù ká máa là kọjá agbára Elédùmarè ká gbogbo tó wù ká máa là kọjá ó ti fi ọ̀nà àbáyọ sáré wí àtẹ̀gbò gbogbo ẹni tó lòun ò léwé òun ò légbò níjọ́ tó bá rí i pé àwọn oògùn òyìnbó tí àwọn èèyàn ń lò náà tá à ń lò yìí àwọn oògùn òyìnbó yìí náà ewé àtẹ̀gbò náà fi ṣe nígbà náà ni tó mọ̀ wípé àṣé òun ti sọ nǹkan ńlá torí náà ẹ má jẹ́ ká wòran ẹ jẹ́ káwa náà lo àǹfààní tá a rí látara àwọn bàbá wa láti paṣẹ ìwé àtìgbò àtàwọn ẹranko tẹ́lẹ̀dùmarè dá ká lò ó fún ọ̀nà àbáyọ fún ìgbésí ayé wa láṣẹ Èdùmàrè ojú òní tiwa gbogbo èyíkéyìí tá a bá ti dáwọ́lé nínú àwọn iṣẹ́ tí mo fi síta yóò bá wa lára mu yóò ṣe ń tà ń fẹ́ ẹ o àwọn kan máa ń gbìyànjú iṣẹ́ tí mo fi síta ọ̀pọ̀lọpọ̀ á pè mí wọn á dúpẹ́ ẹlòmíà ṣàdúrà kódà ẹlòmíà tó bùn mí ní nǹkan ṣebí nígbà tó gbìyànjú ẹ̀ tó rí bẹ́ẹ̀ ni ẹlòmíràn ni á ah, mo gbìyànjú nǹkan kékeré ó sì rí bẹ́ẹ̀ ẹ wá bá mi ṣe léyìí torí mo ti rí lè náà nínú iṣẹ́ tẹ̀ fi síta à ń gbìyànjú ẹ̀ fún wọn ń sì ń rí bẹ́ẹ̀ ìtorí náà ẹ dákun àwọn ẹ jẹ́ ká lo agbára tẹ́lẹ̀dùmarè fún wa bá a bá lè dá sí ẹja bá a lè dá sí ẹja lọ bá àwọn tó lè ṣe bẹ́ẹ̀ ni tá a bá lè dá sí ẹja bá àwọn tó lè ṣe kí wọ́n bá wa ṣe àwọn tó ní ká bá àwọn náà ṣe tá a bá wọn ṣe tá a gbé ránṣẹ́ sí àwọn náà ń dúpẹ́ ẹ̀ẹ́n gbogbo ibikíbi tá a bá ti ṣiṣẹ́ yìí a máa dúpẹ́ ni ìdí rèé tí mo fẹ́ tún fi iṣẹ́ míì síta iṣẹ́ tí mo fẹ́ fi síta ò ní iṣẹ́ tó ní í ṣe pẹ̀lú ìgbésí ayé ìrọ̀rùn wa torí gbogbo iṣẹ́ tíyàn bá ń ṣe tẹ́lẹ̀dùmọ̀dé bá ní kó ló kọ́ ń bẹ̀ kẹ́ni náà ti mọ̀ pé owó tẹ̀lé owó tẹ̀lé tó bá ti mọ bó ṣe yẹ kó rìnrìn àjò rẹ̀ ajé ọ̀tẹ̀lé tó bá ti mọ̀nà tó yẹ kó gbégbà ìbùkún ọ̀tẹ̀lé tó bá ti mọ bó ṣe yẹ kó ṣe é ìdínà tó fi jẹ́ pé tí n bá ti ń fi iṣẹ́ síta ẹ dákun ẹ máa farabalẹ̀ gbọ́ tẹ bá ti gbìyànjú ẹ̀ Elédùmarè ó sì jò rí bẹ́ẹ̀ fún yín láti dèèyàn nínú ayé ẹ má jẹ́ tàn yín kò í ṣe nǹkan tó rọrùn tẹ bá wá bẹ àwọn tó dèèyàn náà wá sọ pé ojú àwọn rí tó tí wọn ò bá gbìyànjú táwọn lọ dúró níbi tí wọ́n ti kọsẹ̀ tàbí ibi tí wọ́n ti ṣubú tàbí tán ti wò pé èèyàn kan ti wà bákan bákan fáwọn tí wọn ò wájú mọ́ ẹ má jà tanra wa wọn ò ní lè sọ̀tàn rere tí wọ́n ń sọ lónìí ẹlòmíràn ni àwọn ti gbá wọn fúlọ́ọ̀dù pọ̀ lọ́nláìn kò sí ẹni tó sọ pé bẹ́ẹ̀ kọ́ bó ṣe rí náà nìyẹn ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn náà torí náà ẹ dákun ẹja gbìyànjú ẹja gbìyànjú àwọn iṣẹ́ tí mo fi lẹ́yìn jọ nǹkan kan kú bẹ́ẹ̀ bá a bá fẹ́ kán bá wa ṣépè torí káàmbẹ́rù kan mọ́ gbà wa ẹja lọ ra fúnra wa ẹja wà ní òṣè fúnra wa àní ká mọ àǹfààní tí Elédùmarè fi sáré wí àti ìgbọ́ ẹjẹ́ àmọ́ ẹjẹ́ àwa náà ń rí i pé lóòótọ́ lóòótọ́ Elédùmarè dá wa ó sì dá àrùn òfẹ́ sọ̀dọ̀ wa iṣẹ́ tí mo fẹ́ fi síta ẹ̀ ó ní í ṣe pẹ̀lú ọṣẹ àti àṣejẹni ọṣẹ àtàṣejẹni ó ní ẹ̀yọ́nú òkìkí alájẹ́ ẹ̀yọ́nú òkìkí alájẹ́ ó ń ṣiṣẹ́ ẹ̀yọ́nú ó ń ṣiṣẹ́ òkìkí ó ń ṣiṣẹ́ òwò ó ń ṣiṣẹ́ àsìkí ó ń ṣiṣẹ́ òkìkí ó ń ṣiṣẹ́ ìyọ́nú ó sì tún ń ṣiṣẹ́ àsìkí tí a bá fẹ́ ṣiṣẹ́ yìí àwọn nǹkan tá a lọ wá kò ní mo fẹ́ kà é a wá ọ̀gá yìí mẹ́ta ìyájọ́ tóbi dáadáa a wá ẹyẹ àwòdì èyún àṣá tó máa ń fò lókè gidigidi a wá mẹ́ta a wá kówé náà òun náà pé mẹ́ta tá a bá ti wá kòwé mẹ́ta yìí nǹkan tó kù tá a tó wá òun náà ni pé a wá awọ erin tó fẹ̀ a wá awọ ẹfọ̀n tó fẹ̀ a wá awọ kìnìún náà tó náà fẹ̀ tá a bá ti wá tún rí àwọn nǹkan mẹ́ta ìtàn a wá wá ẹ̀yìn pẹ́pẹ́yẹ mẹ́ta náà sí ẹ̀yìn pẹ́pẹ́yẹ mẹ́ta tá ti rí tán àwọn ewé tá lọ wá òní ewé àwòyọ̀yọ̀ sáwéré pèpè àmúnimúyè àlùpàìdà akíṣan ewé ìsájú ewé ewúro àti ewé ìyálòdì àti ewé ìyálòdì tá a bá ti wá rí gbogbo nǹkan wọ̀nyí a kò látàrí inú a wà wá a gbé apẹ̀ kalẹ̀ ṣe rí a mú awọ mẹ́ta yìí a gé. E ẹ̀gbẹ́ fífẹ̀ lálára àwọn àkọ́kọ́ gèsì tábà ti rà tá gèsì méjì ìkọ̀kan ẹ má bínú ìkọ̀kan á gèsì mẹ́ta mẹ́ta tábà ti mú àwọ̀ erin á gèsì mẹ́ta ẹ̀fọ̀n á gèsì mẹ́ta kìnìún á gèsì mẹ́ta ṣé ẹ rí àwọ̀ erin yìí àmú díẹ̀ àwọ̀ ẹ̀fọ̀n àmú díẹ̀ àwọ̀ kìnìún àmú díẹ̀ àtẹ̀ẹ́lẹ̀ àwọn láfi tẹ àpẹ tábà ti wá fi tẹ àpẹ a wà sí kíni a wà mú díẹ̀ tó kù sẹ́yìn pé mẹ́ta mẹ́ta la kó sí a mú kọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan a fi bọ ẹnu a mú a lè mú ti kìnìún ká fi bẹ ẹnu ọ̀gà ká mú tẹfọ̀n ká fi bẹ ẹnu àwòdì ká mú ti irin ká fi bẹ ẹnu kòwé tába ti wá fi bọ̀ tán bá a kò lórí ìta tẹ́ sínú àpẹ lẹ́yìn ìgbà wọn a wà ṣẹ̀ wá mú mẹ́ta tó kù a wà tó kò lè lórí ẹyin pẹpẹyẹ tó wà wọn a wà pín sí ní ọ̀kọ̀ọ̀kan á fi sí lẹ́gbẹ̀ẹ́gbẹ́ báyìí tàbá tí wàá fi sí tán ẹ wá jẹ́ ká kó àwọn ewé yìí ẹ̀jẹ̀ á fi sí ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà tí n bá ti fẹ́ ṣiṣẹ́ yìí mo máa ń fi owó kún kó lè bá ṣiṣẹ́ àsìkí tó nítumọ̀ màá fi owó tó ga jù bí one thousand á fi sí bẹ́ẹ̀ bá sì ní dọ́là náà ẹ fi sí torí pé tẹ bá fẹ́ ṣiṣẹ́ ìfẹ́ni tí ò sí nítòsí tí ò sí ní Nàìjíríà ń bí ó dáa kẹ́ ẹ lówó tí wọ́n ń lò lọ́hùn kẹ́ ẹ fi joseph fún un àwọn tó bá wà níbí ó dáa kẹ́ ẹ fi owó ìta ń lò níbí kẹ́ ẹ fi joseph fún wọn tàbá ti wá fi ṣe owó ǹsí láàrin tán ẹ wá já káwọn ìwé lè ẹjá gbé sórí iná tó bá wá jó tó kunná dáadáa tó jó tán dáadáa ẹjá lọ tàbá ti wá lọ ẹjá bu díẹ̀ ẹjá dà sínú ọṣẹ ẹja dà sínú ọṣẹ kò sọṣẹ tá a lè fi pò ó tá a bá ti wá dà sínú ọṣẹ á wà lọ mú omi àgbọn omi àgbọn la fi po iṣẹ́ tá à ń sọ ń parí tá a bá ti wá fi omi àgbọn pò ó ẹja kó sínú kìkan ẹja kó sínú kìkan káwa bí tọ́ da kàgbé sí ṣe é rí èyí tó wá kùn òun ni a wà á pín sọ́nà méjì náà díẹ̀ ẹja wá oyin tá a bá ti wá wá oyin ẹja dà sínú rẹ̀ tá a bá ti wẹ̀ tán oyin náà láàmú ńlá tá a bá ti wẹ̀ tán àtúnlàtòyìn lẹ́yìn ìgbà wọn lé ẹ̀ẹ̀kọ̀ọ̀kan bí ẹ̀ẹ̀mẹ́ta lọ́sẹ̀ àbẹ́ẹ̀méjì tàbí gbà tó bá wúrọ̀ wá lọ́rùn a máa lo ẹyin tó bá jẹ́ pé aláǹfààní ẹyin pẹ́pẹ́yẹ kódà kó ṣe ẹyin pẹ́pẹ́yẹ tó jẹ́ ta greek kó ṣàtijẹ́ ẹyin pẹ́pẹ́yẹ tó bá sì jẹ́ ẹyin adìẹ greek náà la fẹ́ rí kó ṣàtijẹ́ àwọ̀ ẹyin mẹ́ta ìbáṣà di ìbílẹ̀ ńlá la fẹ́ lò kọ́sà ti jẹ ẹyin àwọ̀ àwọ̀ ẹyin mẹ́ta tó bá ti rí àwọn ẹyin mẹ́ta yìí òun ni àwọ̀ á fi sínú pot tá a bá ti fi sínú pot ẹ̀jẹ̀ afẹ́po sí ẹ̀jẹ̀ afata díẹ̀ sí ẹ̀wò tá ti fi díẹ̀ sí inú iṣẹ́ yìí ẹ̀jẹ̀ abù díẹ̀ sí ẹ̀jẹ̀ kó hó papọ̀ mọ ẹyin yìí kò jìnnà kò jìnnà a ti ṣe ẹyin yẹn ká ti bò ká wá sọ ọbẹ̀ ká wá sọ sínú ata yìí ká jẹ́ kó jiná mọ́ tó bá ti wá jiná mọ́ ẹ wò ẹ̀tù yìí tá a ti kó gbé pamọ́ yìí ẹ̀jẹ̀ àfọ̀n sí tá a bá ti fọ̀n sí tá a bá jẹ́ kó náà jiná papọ̀ tó ti jiná papọ̀ tán ẹ̀já sọ ká wà kankan lé lórí ká sọ̀lẹ̀ e. tá a bá ti wá sọ̀lẹ̀ e, ó di jíjẹ lọ àjò tutù tó bá ti wá tutù ó di jíjẹ ṣùgbọ́n ká tó jẹ́ ẹ̀ o tó bá rọ̀ wá lọ́rùn ẹ̀já pẹ̀gbónú yìí ká pè sí i tó bá sì jẹ́ pé a fẹ́ ṣe fún yẹn ni tí ò ní láǹfààní àti máa pe gbólóhùn yìí ẹja bá pe gbogbo gbólóhùn tí mo fẹ́ pè yìí ẹja bá pè sí lẹ́ẹ̀kan náà sórí ọ̀sẹ̀ ni o sórí tóyìn yẹn ni o sórí talásìjẹ ni o ẹja pè sí fún un káwa gbé ránṣẹ́ fún un tá a bá ti pè sí fún un ká gbé ránṣẹ́ sí i pẹ̀lú ògo tìlédùmọ̀dé tí bá ń lò ó gbólóhùn ọ̀rọ̀ tá ti sọ yóò máa ṣẹlá máa lá látara ṣé tá a ṣe yìí gbólóhùn ọ̀rọ̀ gbólóhùn yìí yóò máa sẹ́mọ́ la látara ṣètà tó ti ń lò yìí yóò ní òkìkí yóò rí ẹ̀yọ́nú èèyàn yóò rí tẹlẹ́dùmarè yóò rí tàwọn tó láyé yóò sì rí àsìkí pẹ̀lú bẹ́ẹ̀ ni wọ́n rí bẹ́ẹ̀ ni ó sì rí fẹ̀yìn náà nítorí náà bá a bá fẹ́ ṣe ẹ o ẹni tí ó bá wá fẹ́ ṣe ẹyin ní odidi ẹ jẹ́ ká fọ ẹyin yẹn sínú abọ́ kan ká wá mú ẹtù tá a sọ pa yìí ká wá dà sínú eh, ẹyin ká pò pọ̀ ká dín bí ìgbè yẹn bá dín ẹyin tá a bá ti dín bí ìgbè yẹn bá dín ẹyin ẹ má fi yọ sí o ẹ jẹ́ kọjú tutù díẹ̀ ẹ jẹ́ àpò jẹ lọ́gọ̀rùn tí lódùmarè ọtí tó bá wù ẹ jẹ́ amúlé ìbáyìí sọ́ọ̀tù náà ló wà ẹ jẹ́ amúlé pẹ̀lú ògo tọlọ́run pẹ̀lú àṣẹ tọlọ́run yóò ṣiṣẹ́ ìyọ́nú yóò ṣiṣẹ́ òkìkí yóò sì tún ṣiṣẹ́ àsìkí nínú ayé wa gbólóhùn náà ó ní mo fẹ́ pè jáde wọ́n ní ìran bẹ́ẹ̀ bá ti fẹ́ pè é bá ti gbé ìkalẹ̀ ẹ pè gbólóhùn yìí sí pé ìran àwòdì ní milẹ̀ títí láàrin ẹ̀dìẹ ìgbà mẹ́ta lásọ ìran àwòdì ní milẹ̀ títí láàrin adìẹ ìran àwòdì ní milẹ̀ títí láàrin adìẹ ìran àwòdì onímilẹ̀ títí láàrin adìẹ ìran ọ̀gà ní fàwọ̀ aláwọ̀ dára tiẹ̀ ìran ọ̀gà ní fàwọn aláwọ̀ dára tiẹ̀ ìran ọ̀gà ní fàwọn aláwọ̀ dára tiẹ̀ ìran kòwé ní kétiẹ̀ lẹ́rọ̀ ṣẹ̀ṣẹ̀ ìran kòwé ní kétiẹ̀ lẹ́rọ̀ ṣẹ̀ṣẹ̀ ìran kòwé ní kétiẹ̀ lẹ́rọ̀ ṣẹ̀ṣẹ̀ ìjẹ́ mi lágbájá ọmọ lágbájá mo di àwòdì òkè lónìí tó milẹ̀ tìtì láàrin àwọn ọmọ ènìyàn ìjẹ́ mi ọmọ lágbájá ọmọ lágbájá mo di àwòdì òkè lónìí tó milẹ̀ tìtì láàrin àwọn ènìyàn mo di ọ̀gá tí fi ògo dára láàrin ọmọ ènìyàn mo ti di ọ̀gá tí fi ògo dára láàrin ọmọ ènìyàn kòwó ètèmi tó ké lákòókò yìí ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ ní tèmi kòwó ètèmi tó ké lákòókò yìí ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ ní tèmi kòwó ètèmi tó ké lákòókò yìí ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ ní tèmi nítorí pé ìran ẹranko ní pariwo erin nínú igbó ẹ̀yin ènìyàn ẹ máa pariwo mi sí rere torí ìran ẹranko ní pariwo ẹfọ̀n nínú ọ̀dàn ẹ̀yin ènìyàn ẹ máa fẹnu pariwo tèmi sí rere bí kìnnìún bá bú níjù ìrànlọ́kọ àmì tìtì kí ohùn mi àti orúkọ èmi lágbájá ọmọ lágbájá kọ́ bẹ̀rẹ̀ sí máa mìlú tìtì fún rere láti sin lọ kọ́ mo nínú iṣẹ́ tí mò ń ṣe nínú báyìí nínú báyìí á wàá ṣe àwọn àdúrà tá a bá ti wá ṣe àwọn àdúrà tán á wà ní mo dẹni yìí lónìí káyé bẹ̀rẹ̀ sí ní gbé mi gẹ̀gẹ̀ nítorí pé gẹ̀gẹ̀ láyé gbẹ̀yìn ẹ bẹ̀rẹ̀ sí fọwọ́ ẹ bẹ̀rẹ̀ sí fowó fọlá fohun rere ẹ bẹ̀rẹ̀ sí gbé èmi lágbájá ọmọ lágbájá gẹ̀gẹ̀ kí n bẹ̀rẹ̀ sí ẹ wá bẹ̀rẹ̀ sí àdúrà ẹ wá sàdúrà bẹ̀rẹ̀ sí fẹ́ tẹ́ bá ti wá sàdúrà tán ẹ̀ẹ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè bí ṣe máa rí ni ẹ lọ gbìyànjú iṣẹ́ yìí bí ṣe máa rí ni ẹ dúpẹ́ ẹ dúpẹ́ tẹ́ bá ti sàdúrà tán ẹ bẹ̀rẹ̀ sí jẹ ẹ jẹ́ nípa ìgbàgbọ́ ẹ jẹ́ nípa àdúrà kẹ́ wá wòó tẹ́lẹ̀ Èdùmàrè ó sì nínú iṣẹ́ yìí nígbà tẹ́ bá ń lo àṣìjẹ yìí lé bí ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ẹ o tẹ̀sí ń wẹ ọṣẹ yìí kò sígbà tá a lè wẹ ọṣẹ tílẹ̀ bá ti mọ́ kò sígbà a lè wẹ̀ bá a bá fẹ́ sùn a lè wẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè gbogbo gbà kí ìgbà tá a bá gbọ́wọ́ lé iṣẹ́ ìta bá ń ṣe a ṣe fúnra wa ni o a ṣe fún èèyàn ni o bí mo ṣe ń ṣe fáwọn èèyàn tí sì fi ń rí bẹ́ẹ̀ ẹ̀yàn tá à ń gbé ránṣẹ́ sí wọn tí sì ń rí bẹ́ẹ̀ tí wọ́n sì ń pè wá tí sì ń dúpẹ́ tí sì tún sẹ́ǹdì ẹ̀ tán sí wa bẹ́ẹ̀ ni yóò rí fẹ́yìn náà o tẹ́ bá ti lọ gbìyànjú ẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí fẹ́yìn náà o tẹ́ bá ti gbìyànjú ẹ̀ elédùnmọ̀rẹ̀ tó ní agbára lórí ìwé àti ìbò tó sì ní àṣẹ ohun gbogbo yóò jẹ́ kó ṣẹ mọ́ yín lára o àṣẹ Èdùmàrè yóò bá yín lára mu o ó dàbọ̀.